صلى الله عليه وسلم حتى أبلغكم الله عليكم ما بعد هو محمد صلى الله عليه وسلم nípa ọdún mẹ́wàá ìbẹ̀rẹ̀ olùṣíjà ìdí ọlá tí ó wà níbẹ̀. سيدنا محمد صلى الله عليه وسلم وصلى الله سأل الله سبحانه وتعالى وصلى عليه وعندي من أيام وسيرجوك من أعوانجو العمل الصالح فيهن كما سي أو سيدا دا نور أحب إلى الله من هذا الحياة طلب قالوا أما سألي وعبيرك ولا الجهاد في سبيل الله في سيديان من قال جل النبي صلى الله عليه وسلم قال ولا الجهاد في سبيل الله وبما سيديان من جل سبحانه ọlọ́run ní fẹ́ tó sí ìjọba sí ní mẹ́wàá الله. nàìjíríà. Àlejò àyàfẹ́ nìkan tó bá ṣe lè ha ọ̀ọ́dà ìdánsì yìí wọ̀ náà ni ó jáde tó tẹ̀mí àti dúkìá rẹ̀ fálọ́mì lẹ́nu ìdáni àmìṣẹ́ wà á tó kó sẹ́yìn padà kó sẹ́yìn padà pẹ̀lú kankan nínú ẹ̀mí rẹ̀ àti dúkìá rẹ̀ ẹ̀mí ìrọ̀lọ́ ìdáadáa lójú iṣẹ́ dára kí n bá ṣe nílẹ̀ ìjà lọ. táwọn àdéhùn àdébí àlàáfẹ́ àsọ̀rọ̀ iṣẹ́ dáadáa làwọn ìpè tàbáníkáwó àdéhùn yìí àbíkáwó ìbáàdà yìí ó kó kàmí ìṣúná ó kó ọ̀yàlú wà lótìlá ó kó sínú ọ̀tà ẹgbẹ́ kọ̀yádà rẹ̀ lásán tàbáníkáwó ọ̀kọ̀yàlú الأوقات والأيام لا معصي كنتين وسيرون هو القيام ẹnu mẹ́wàá ìgbẹ̀yìn náà ni. mọ́tílá ó wà mọ́tílá wọ́n tú wá lẹ̀ ní jẹ́bẹ̀ láti ṣe tó bá ọlọ́run nínú ìbáadà. ìbáadà tó wọ́n máa fi ọ̀ká lókù lọ́rùn ọ̀tọ̀ọ̀tọ̀ ni. ẹnu mẹ́wàá ni kò sí tó ti kà á ní kẹ̀lé bóyá péjì kan péjì méjì yusuf kan yusuf méjì. wọ́n á gbé ọjọ́ yìí ọjọ́ kàlẹ́ ó wá hàdì máa kùránì tí ń kà wọ́n kà ní ẹbí bíbẹ́ ṣe á lè wá sí ààbí pé sí máa ń kọ̀wá lè sí gbọ́dọ̀ lórí lákà ní ọ̀gá ìgbà ìgbà ní kápá àbọ̀sọ bẹ́ẹ̀ tó gbé kíkà kùránì kẹ̀lé ààbí lọ́wọ́ láàṣẹ dáadáa ló wà tí ẹ máa ṣe ẹni wà ẹ máa sọ́lá pọ̀ dáadáa ọlọ́run fi lọ́rùn ń sọ́lá pọ̀ ètò ìpolówó àmọ́ràn fi lọ́rùn àwọn òfin ọ̀pọ̀ gbogbo ọjọ́ ìwà yìí ní èyí tí jọ kan lẹ̀ láì ní má ṣe sọ́dápọ̀ sáà lè ṣe sọ́dápọ̀ ìyà nínú ìka sọ́dápọ̀ bẹ́ẹ̀ náà ti fi ìtọ́nà fi rọ̀ lọ́rùn ọlọ́run fi àwọn ẹ̀rọ fi rọrùn kódà àwọn ilé ọdá pé bí ó sọ̀rọ̀ pé sí ẹ̀sìn lè gbà láyé àwọn kan bẹ gẹ́gẹ́ àwọn táwọn ń gbà lọ àwọn akọ̀bọ̀ gbogbo ọjọ́ bẹ́ẹ̀ sàn yìí àwọn ìwé ìgbà káńgbà náà náà yóò dá gbà wẹ̀ bẹ́ẹ̀ sàn ìtọ́nà gbà wẹ̀ lọ́kùnrin ọmọ tí ń wí torí àlẹ́bí sallallahu alaihi wasallam ó tú wa lẹ́ spítàfẹ́fà yóò pé àwọn èèyàn sọ pé kò àwọn kan ní kò sáwẹ̀ ẹgbẹ́ ọjọ́ àràbá ní kan dáwẹ̀ ọ̀rọ̀ special ní ọjọ́ ọjọ́ àràbá ní èyí tá gbọ́ kí ẹran tí ẹran àgbọ́lé tó sọ́rọ̀ ẹ̀gbẹ́ tó ẹ̀wọ́n náà ń gbé wáyé o tọ̀rẹ́ wá gbé sọ̀fẹ́ o ẹgbẹ́ sọ̀fẹ́ o káwọn sọ ní pé àwọn ṣẹ́ dáadáa tí yẹn máa ń ṣe èyí tí ìbá jẹ́ anábì wà yọ ọ̀ṣẹ́ náà wá àwọn ìrìnkan ní wọ́n gbà wọn àbí kóyò lè rí ìgbọ̀n náà àní kò síṣẹ́ ìnáka iṣẹ́ ní ẹ̀mọ́ ṣiṣẹ́ dáadáa tọ́lọ̀ wá níbẹ̀ tó náà wọ́n jọ yìí so ẹjẹ́ bí àwọn ọlọ́pìn ọlọ́run so wọ́n bá gbọ́ tí wọ́n ń wí o máa gbà ọ̀yá lọ nínú ọdún mẹ́wàá yẹwàá ọjọ́ kan bẹ àbọ̀ ọ̀bàrẹ́ mẹ́ ní ọjọ́ bẹ́ẹ̀ wáyé ọjọ́ bẹ́ẹ̀ san ọjọ́ ìrìnlẹ̀ gbà rẹ̀ tó àbọ̀ gbà rẹ̀ ni kíra lọ tó tó lọ́wọ́ iṣẹ́ rata yìí àwọn èrò lọ́rùn kó wá lóhun gbà rẹ̀ ní ọjọ́ kẹwàá àti wá rí díẹ̀ ní tó ní nǹkan ọ̀gbà rẹ̀ ní ọjọ́ kẹwàá kí lọ́jọ́ kẹwàá ní ẹ̀rí ọjọ́ ọdún so pé iṣẹ́ dáadáa náà so bí àwọn àbá kàn ní pé òun ní special àbí ah, ìbàjẹ́ ìgbà kọ́wá tẹ̀lé ìlú gbà ìgbà tí ọjọ́ àràfá wọn ò sí tẹ́lẹ̀ ní kọ́gbà bọ́ òun ní tẹ́lẹ̀ kọ́gbà báwọ̀ ní kọ́gbà báwọ̀ ọmọ gbà akàn ìkọ́lé jọ pé gbà nílà ní sọ àbí ọmọ àlejò ọlá ń sàkóhàn alákòóyè sílẹ̀ o gbogbo sẹ́dá dábẹ́ ọkàn àtàbá ṣe ní àwọn mẹ́wàá bẹ̀rẹ̀ yìí ọlọ́mọdé àlọ́ aláyà ilé ẹ̀ máa ń sọ lọ́rọ̀ tọ́ ìlú kọ́nà ọgbà lọ́wọ́ yàn ọlọ́mọdé àdìsí ọ̀la ìlà ìdọ̀gbà sọ̀rọ̀ lọ́wọ́ rẹ̀ ọ̀rẹ́ ní màdàbí ọ̀la ẹni tí ò pẹ̀rẹ̀ sí òun lè kúrúdú bẹ́ẹ̀ ni wọ́n lè kúrúdú tí wọ́n lẹ́gbẹ̀ẹ́ pẹ̀rẹ̀ nìkan lè kúrúdú sùn náà ọjọ́ ọdún àwẹ̀ fún tiẹ̀ àjẹun àtọ̀tọ̀ sẹ́yìn súnà tiẹ̀ ẹ̀wá ní ọdún léyà á olùgbò lọ́sẹ̀yìn súnà tiẹ̀ kì í sí pẹ́ẹ́lú àtọ̀ bá ìjọ alọ́gbọ́n ẹ̀nà ní Nígbà tó jẹ́ pé kò sí ẹ̀lú yìí, ó sì ẹ̀lú jẹ́ ìyẹ́ ló tàbí kò sí sọ́lá tó ẹ̀lú tí ó sí sọ́lá tó ẹ̀lú. Torí ìlú wa, táni kò sí lọ́dún kò sọ́lọ́nù, àbí kò sí sọ́lá tó ẹ̀lú. Inú táàmù kí ẹ̀dà ní tàbá fẹ́ ka ẹran áfíkà tàbá kí òun náà tó pa ṣàkè ló wọn á kí yìí sìn òun láwọn ti sìn sọ ìdílé rẹ lọ pé ṣé à ń jáde láwẹ mọṣàlá ọsì dára tó bá ọsì kí ẹran lórí ọmọ ọdún bẹ́ẹ̀ kọ nígbà wọn ni àmọ́ wọ́n á dájọ́ pé báwo kọ́ fẹ́ mọ́lẹ̀ à lọ́kùnrin sí wọn. àwọn wà ní ìkóni tó tọ̀ sẹ́fẹ́ pàdé sọ́lá tọ̀rẹ́ ilé ò sí kóni tó nù ọlọ́pọ̀lọ́ sí tọ̀ ẹ̀ ní kírun tọ̀ kò sí kóni tó nù nígbà wọn náà pẹ̀lú náà tó bá ní sí sọ̀rọ̀ wọn ní akóni tó lọ́rin ìlú tó làwọn lọ́rin tó bá ní sí sọ̀rọ̀ ọ̀pọ̀lọ́ lọ á jẹ́ pé àwọn ẹbí àwọn kọ̀ǹpútù káwọn náà kí ìdílé ara ara wọn bẹ́ẹ̀ ti rí. ẹ ẹ lọ́dún la fẹ́ràn. sọ káwọn pé ọ̀lẹ́gbọ̀n káwọn pé akéde á kí àwọn òkìlẹ̀ ara wa ẹ̀yà ní pé wọ́n tọ́ máa wọ́n kẹrin nínú nílé àwọn ṣẹlẹ̀ ti ṣe máa wọ́n kẹrin nínú nílé tí wàá wọ́n á kì àbínú kọ́ńpáàdì wàá wọ́n á kì àbínú fámìlì wa fámìlì náà tó yára àwọn òkìtì wa ẹ̀ tó ti wà láti àwọn àwọn àkókò ló ń sọ náà. كلهم في صلاة والله تعالى على الصواب àwọn ọ̀sọ́ bẹ́ẹ̀ tẹ́gbẹ́ wọ́n ní èyẹ́ lè kí èyẹ́ lè kí èyẹ́ lè dá èyẹ́ lè kí nínú ilé rẹ̀ tí wọ́n lè ṣe nínú kan ní because tí wọ́n ní ìgbà mẹ́wàá sí èyí tí wọ́n ṣẹlẹ̀ bí ọ̀rọ̀ lórí àwọn ọ̀rọ̀ náà àwọn èèyàn wo kí ni ẹ̀là ìlàpẹ̀ ẹ̀là so ó láwọn omi ọ̀rọ̀ yẹn àfẹ́lẹ́lẹ́ ká mọ́kí mù tó ń kúrò bọ́ àhá ẹ̀dà bàbá rẹ̀ àtàkì àwọn mẹ́múlé àwọn alátakò bá tàbí púpọ̀ àwọn olùpẹ̀lẹ̀ nù bùkáyẹ́ tó ń sí ọlọ́gbà àwọn tó ń sáàpù lọ ẹjọ́ kúrò lé náà nípa nígbà náà jọ gbé wọ́n sì gbójú ọ̀nà ọ̀fẹ́ mìíràn wọ́n á mẹ́rin sọ̀lá wọ́n tún wá sí social disaster nígbà tó ń kírun wọ́n ti jọ kóòrùn lé wọ́n ti jọ kóòrùn lé ẹ̀lú wọ́n tó wá kírun náà wọ́n tó tó bára wọ́n tó wá sí òmù sẹ́wọ́n yọ wọ́n sáàdì kí ni rí sí tàbí ní kí ẹ̀sì tó sáàdì tàmánù àyàgbá ẹgbẹ́ abẹ́rọ kírun ní abájọ́ abẹ́rọ kírun mọ́sálásí tó jẹ́bọ́lá sí public dàgbé public olóògbé ní public ìpín so káyí káfíà káfí kánà wọn látàní èyí tàbá wọn látàní because ìkan tí ó yẹ sí etí wa á mọ̀ pé fúnra lọ́rùn tó bá ti ìkan ní ìrànwọ́ fẹ́ sí ààbò ẹlẹ́rìnà ọdí ṣe rí o wọ́n ni wọ́n kìí jẹ́ ní àà wọ́n ni wọ́n kìí jẹ́ ní ìdíkọ́ orísì tàbí káwọn tún rí so ní rí ọláwọ̀ta sọ àfihàn ọ̀hásàmìnà agbàkan ló ti ṣe ní

àwọn àwọn kí sọ́látọ̀ rí àwọn kí àwọn ẹ̀kọ́ sáàtọ̀ lórí àwọn ọ̀rọ̀ àkíyèsí méjì tí wọ́n pè ní owó fún ẹrú ẹ̀ká lápá nílò ọ̀dọ̀ sáàlẹ̀ díẹ̀ àwọn kí nǹkan máa ṣẹlẹ̀ bí irú káàkiri sísẹ́mù pẹ̀lú sísẹ́mù wa ní nàìjíríà tó jẹ́ pé tí nǹkan bí wọ́n pé bóyá àdìsàn àbí kọ̀pàṣẹ̀ nínú tí ìtùtọ̀ bá sọ̀rọ̀ láàrí yóò pọ̀ lẹ́gbẹ́ bí olórí mùsùlùmí ìgbò Nàìjíríà ló wà ní àwọn ìtàbíṣàn tó tó tó tó ẹjọ́ fẹ́yìn sẹ́yìn ìpájúlẹ̀ gẹ́gẹ́ bí orí ìgbò Nàìjíríà wọn ẹgbẹ́ tí ìtẹ̀lá ń lò pé kí state máa ń ní àǹfààní láti rẹ́ àjọ tàbí láti àmẹ́gbẹ̀ẹ́ Pẹ̀lúgbà tàbí Buhari kí wọ́n ti mọ́lá ní ọjọ́ ṣọ́ọ̀tì. Èkó sí ìsìdì sí, lẹ́gbẹ̀ẹ́ láàrín, àdàmẹ́ tó bí ìgbà tí púpọ̀ láwọn ẹ̀kùn ní mọ́lá ní Júmà. Tó ó wá tún sọ ọ́nà rẹ̀ pé ìsèdì kan lọ́pọ̀ tẹ̀lé àti ó ń wà láìsí ẹ̀ẹ̀kẹ́ kọ́lọ̀ fi káàrù kan tí ó jẹ́ ìfẹ́ gbogbo àwọn àfáàrí wa ní ìjàkà olùbá wa ìjẹ́ alákọ̀ọ́kọ́ ẹgbẹ́ ìsàkọ̀ọ́kọ́ wá lẹ́gbẹ́ mo mọ̀ pé ó tẹ́lẹ̀ kó má lẹ́kọ́ òun ti ẹgbà lérò mo fẹ́ sí ìgbà tó sẹ́gbà tó tún orí ìwọ̀n tó bá lórí social media tó ẹgbẹ́ wọn

Ìgbàlẹ́ fóòtù ọ̀lẹ́ tí a fi jọ ẹ tó ní mọ́tò bí mẹ́ta nú. Ṣẹ kéde pé ọ̀rọ̀ fẹ́ sọ kọ́ ni ó tó ìgbọ́. Ẹ̀rọ̀ pé bẹ́ẹ̀ kó jẹ kó nílẹ̀ tí sọ̀rọ̀ wọ̀ nínú àwọn kan nínú àwọn ìtàgbà rẹ̀ onílé fóòtù ẹ̀ kó mọ̀ mọ̀ ọ̀gbọ̀ ẹ̀rọ̀ sí. Ẹ tó bá ń dàrú ní àpìtàn, bá wà ní àpìtàn, bá kọ̀ sẹ́yẹ̀ tó kó tó fi fẹ́rẹ̀ ló wà yìí. Ẹ̀jọ́ tó bá fẹ́ràn, pípa ní àṣọ. Pẹ̀lú àsìkò nípa tí ẹ̀sọ̀ ṣe tó gbé àsìkò àmà wọlé ní ìjọba àbídé sí láti àbí ìjọba àsìkò àti rẹ̀. Wọ́n á fẹ́ pààyàn wáyé. When you look fireable, we are you look effort. When you know what is what, you will be like. Now, nípa àsìkò lọ́ha so nǹkan ìgbọ́n rẹ̀ nígbà rẹ̀ ti ẹ̀sọ̀ pé kí àsìkò ìlú tó tó di pé àsìkò ìlà pé ó kí ní àbí àsìkò ìlà wọlé tó ń fi láti ní ìsìnkú nínú àbí òkè sí àsìkò ìgbà tí wọlé ìfọ́dá àbí àbí táàmù tẹ́sọ̀ rẹ̀ ìlú pé wọ ẹ̀rọ pé orí ni àgbo kì í sáré dandan ni tó bá ti yọ láàárọ̀ ṣèyí náà pàtó díẹ̀ lẹ́ tó bá lè di tó tó àtúntò àgbé nígbà tí ó lè dé àgbo nípa àwọn ahmadiyya àti àwọn ṣíà tó ẹnu pé àwọn afá wọn ti ṣe bá tó lágbàáyé lápapọ̀ àwọn ìjọ yìí mo fi sí mùsùlùmí wọ́n ti máa pa kí wọ́n náà bá rí ọ̀kan ní wọn bẹ́ẹ̀ àyàn tó gbogbo ọdún ní láti gbóyàn ní ìdí ìdájọ́ ìgbélé ní orí ọlọ́run náà sọ wá. wọ́n lè máa bá yàtọ̀ wọn náà kó sí iná fún yàn. àti ìbá ti ṣe pé wọ́n yàn ní ìmọ̀ tí wọ́n fi ti ṣe ìtura bá yàtọ̀ wà sínú lókè tẹ̀yẹ̀ àyàfi tẹ̀yẹ̀ bá fẹ́ kí àwọn èèyàn kí wọ́n sá fún So, rẹ̀ sọ̀kọ́ ẹ̀kọ́ tẹ̀lé ó tẹ̀lé dínú kò Kau ká máa gbọ́ ní àkókò kí wọ́n kà ṣe àdé ìlú náà gbà ẹ̀hẹ́n tó fẹ́ kó tẹ̀lé dínú yẹn lábàjá àmàdíyà ni pẹ̀lú Kau mampu gbọ́ ọ̀pọ̀ wọ́n máa bú tí wọ́n lẹ́lẹ̀ kákòtò ilé yìí nǹkan tí wọ́n so yang gbé ìdájọ́ òkú ilé yìí bí ẹni ṣe súfí láwọn ìpèsè tọ́jú àwọn ọ̀rẹ́ tó lẹ́yìn tó ṣe súfí ìṣe súfí rẹ̀ nígbà tó tó káàkiri ní bọ́ọ̀lù ewé àkẹ́lẹ́ tó rẹ̀ tí ẹni kọ́ àwọn ẹlẹ́gbọ̀n tó yá wọ́n lè gbàgbà wọn sí wọ́n lè gbàgbà wọn sí lọ́sàn àyàfi pẹ̀lú tí bàbá ni ó ní ẹ̀sìnkọ́ọ̀tù ẹ̀sìnkọ́ọ̀tù táwọn afá gbígbé fèlè àwọn ṣe àlẹ́rí àti àwọn àmàlẹ́ àlẹ́rí tẹ́yìn ọ̀bẹ nìyẹn yẹn kọ̀ báwọn ẹ̀sìn lọ́kọ́ṣà rẹ̀ ẹ̀sìn kọ́mọ́tò jáde báwọn ilé ìgbé ìdájọ́ káàkiri ilé ìgbà tó bá lè ṣe àkè ní kí lẹ́yìn bí ó lè àkọ́gbà pé bàbá ìkó ti rẹ̀ lẹ́yìn wọ́n á bí o náà ẹ̀ ní á bí o náà gbọ́ ọkọ̀ bá lẹ́yìn sọ̀tọ̀ lásán náà òun kọ́ lè bẹ̀rẹ̀ ìṣẹ́ ẹ̀ tó الله على نبينا